nígbà ara tó fa ọ̀rọ̀ mùdírò mọ́tíkàtì mo mú kíyèsí mùdírò mọ́tíkàtì ẹlẹ́jẹta àbẹ́lẹ́jẹrin wọ́n sọ pé wọ́n ló ṣàlàyé bí wàhálà bó ṣe ṣẹlẹ̀ bí kìtìnà ti ṣẹlẹ̀ pẹ̀lú òun àti àwọn áhàmìkúnnà àwọn sọ ọ̀rọ̀ yẹn bí òṣèré òdébẹ̀ bẹ́ẹ̀ ń gbàgbé rẹ̀ tó náà fẹ́ sọ kí ló fa wàhálà kí ló tó fa wàhálà ni pé àwọn ń gbé láti lè gbé ẹ àwọn kan fún ọmọ sọ̀rọ̀ ṣe Adam ọmọ ìtàkùn ṣe Adam wọ́n ní kíra ọ̀háyọ̀ sọ̀lá ṣe Adam ike ọ̀dà ike àwọn kẹtẹ wà níbẹ̀ kíkà fún súnà lẹ́yìn sọ̀rọ̀ mọ́ ọ̀hún ẹ̀rọ sẹ́lẹ̀ gbàtí wọn kọ́ ọ̀rọ̀ ìfẹ́ni láti mi ìfẹ́ni sọ̀rọ̀ mo ní á ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀. tóbi tó fa ọ̀rọ̀ gangan òun ni pé bẹ̀túni bẹ̀túni òun ni ọkọ̀ tíra ọwọ́ àtọ́ tíra yẹn محمد المصباح الزيتوني قل لا معزوم من الخطأ نبي وكرا يعني كرا تقدر 300 بيت أبيكم كم كم كم بيت لا والله لي so ẹnu tí àná lọ́wọ́ wọ́n sí ipe a ṣe bìtán ẹ̀dùn tẹ̀yìn níyà àwọn àìṣe wọn rèé ṣé kàlùbáyé àìṣe wọn rèé nígbà àìṣe wọn rèé ìgbà tí wọn sọ̀rọ̀ ti ṣe Adam ó ní àwọn òmìnira ti kankan wọn ni ẹ àwọn wọn láì ṣe kankan wọn ní bóyá kò wá rí ni bóyá o ti rí bóyá o má bóyá o ti má ọ̀dọ̀ wọn kò tó lọ́la yẹn kó wá ṣe ìdí nípa pẹ́ẹ́lí ni wọ́n ti ṣe àbàtì wọn kò wá rí o sọ̀rọ̀ àti ike inú kọ ẹ sọlá àwọn nǹkan tí ò bá ọmọ ẹgbẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nínú ìlú sọ̀rọ̀ ìlú ọ̀la àkíyà àwọn nǹkan tí ò bá ọmọ ẹgbẹ bẹ́ẹ̀ tó wá ṣe ìṣára rẹ tó ń tó fa ìpínlẹ̀ ọ̀rọ̀ ẹ kìí ṣe pé ọkọ owó síra tàbá àtàlẹ kò sí ọkọjá nípa àbà àá sílẹ̀ bá wọn jẹ́ kó lóògbé nípa ọjọ́ balabala ìyẹn balabala ní ọ̀bọ̀ yìí. Tùdúrú pinnu pé ìpìlẹ̀ ọ̀rọ̀ pé ìrànlọ́ ọ̀rọ̀ bá ṣe mẹ́rin pé látẹ̀ fìlà sábàtà kàlá wọ́wọ́ fẹ̀rọ̀. Má gbàgbé àsìkò tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ tí má gbàgbé kí n tó fa ọ̀rọ̀. Tó wọ́n ní ọmọ fẹ́rẹ́ mẹ́rin ọ̀rẹ́ ń bẹ̀ wọ́n. Ó pe ìtàwọn mẹ́rin wọ́n ń pè. Tó ẹ̀ ọ̀gá ló fẹ́ fọ́mọ ọdọ rẹ̀ tó bí tó òun pé irú àwọn ọ̀bá yẹn ara ń tí ò lè jẹ́ kí àwọn ó fi ìròyìn olùdọ́rọ̀ kalẹ̀ ní kọ́mọ bá lọ. tó ti bá fẹ́ ń bá wọn báwọn àwọn ẹlòmíràn wọn tẹ̀lé ó ti mọ̀ pé nǹkan rí nǹkan dáadáa ní sọ rí. tùmọ̀ tó ń tẹ̀ wá tú àti ara ẹni kílípù yẹn wàlúwàá yìí ọ̀yẹ̀kọ́rọ̀ rẹ̀ kò sí kílẹ̀ sáà nìyẹn oníkó wọn lọ ìran tí wọn lè mú ní ìran ṣẹlẹ̀ wọn sọ ní pé ó ní owó yìí sọ tó bá lọ ní gan ìran gómìnà tẹ gán ló pè wọn. tó wọn tó sọ ní kílísì jẹrin jẹrin gẹ́gẹ́ náà ni ó ní òun lọ ìran kódà òun bá wọn kírun òun kí túrú òun kí kẹrin báyìí olólẹ́bí o ike nínú wàhálíyà àti ali kí ló ń lè tọ́pa wọn òun ni alákòóso wàhálíyà. ó ní nítorí ẹ̀mọ́ àwọn wọn ti lákàyà rẹ̀ kéré ó ní nítorí ní ìdílé wọn ló ń sọ fún wa. wọ́n tó ní kí ni Fatima òun ni Fatima òun tó sọ ipò táwọn ṣí àti Fatima ti gẹ̀gẹ̀ lọ́dọ̀ òun tó sọ fún ra tọ́kù òbí ra ní àárín wọn kí ló kó àdàbẹ̀ wọ́n ní òun ò lè ti ṣíà láìláì ó lè ti ṣíà àmọ́ gbogbo ní oníṣẹ́ ṣíà iná lòun ní òfin bá onísúnà jà olùkùnkùn náà tún ní àwọn gẹ́gẹ́ tó ní ahàlù súnà ṣẹ́gun takabut ìkẹsẹ̀kọsẹ̀ ìkẹsẹ̀kọsẹ̀ tó òun náà ní pé ibi tá a ti lọ ní pé ahàlù súnà láyé wọn ò lè lọ wo ẹni tí bá ń gbé sọ̀hárà lẹ́yìn sọ̀mọ́ torí ìpìlẹ̀ àti ìdá mùsùlùmí ni ìṣètúnà lẹ́yìn sọ̀mọ́ àlẹ́sọ́lá òde ẹni àǹkà ìgbọ́ nínú súnà nínú súnà ọ̀wẹ́lì àtàrà ní ọ̀rẹ́ wọn وذكر محاسنهم كما ولا دقا وترحم عليهم كما تركهم شيء طبعا تدرسين تعبوا ولقد أتوا تفكروا ضيا يقول لك كما والاستغفار لهم كما تقول كما تقول تقول والكف عن ذكر مساوئهم قد ذكر níbi ìmọ̀ ẹ̀tọ́ àbúrò sọ̀rọ̀ ẹ̀wọ̀ yóò wá ní bí ìbúrò yóò wá ní àbúrò sọ̀rọ̀ àtàárì yóò ní dèndèrè yóò ní dèndèrè ẹ̀ dèndèrè wàláì àbúrò sọ̀rọ̀ àtàárì ní tó bẹ̀ bá ké dèndèrè ẹ̀dàpọ̀ àbúrò náà yóò ní alátẹnujẹ àkújẹ tó ń tẹ́tẹ́ lọ́wọ́ sí kí òun òkú wọn wàláì gbogbo táwọn ṣí àwọn ti náà ní sọ ẹ̀dá kan ẹ̀dùn ẹ̀dá kí ọmọ pé tó àhábà àbúrò musa ẹ̀dá ṣe àárín kí ọmọ pé ibẹ̀ ti rẹ̀ ẹ̀wọ̀n kan tó kí ọmọ ní mọ̀háríà kò sí nínú àwọn tí wọ́n kọ Quran wọ́n tẹ̀ ń fi bọ́lá sọ́ni tó gbogbo àwọn kan yẹn iná lè yẹn wọn adájú ẹ̀ pé kàmọ́rọ̀ wàláì àtẹ́tọ́ máa ah, ń ṣe lélẹ́yìn bí ẹni pé ẹni